à ń tọrọ ìṣọ́ ẹ̀ asádí kò níbi aburú iṣẹ́ wa àti ibi aburú ẹ̀mí wa wẹ́ntọ́lọ́ọ̀bá àdíkẹ́lá bá fi mọ̀ ọ̀lẹ́n tó mọ̀nà ẹntọ́lọ́ọ̀bá àdíkẹ́lá bá ṣe lọ́nà kò sẹ́n tó lè fi mọ̀nà láíláí kọ́lọ̀ọ̀bá àdíkẹ́ọlá kó má ṣe wà lọ́nà a ń tọrọ lọ́ọ̀lọ́ọ̀bá àdíkẹ́ọlá kó bá ṣe ìkẹ́ àti fún òjíṣẹ́ wa òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam èyí ẹni tọ́lọ́ọ̀bá àdíkẹ́ọlá tó fi ṣe òpin gbogbo àwọn ànábì pátápátá ìkẹ́ àti ọlá náà kọlọmbà àlékẹ́ ọlá kó bá mú bá wọn ará ilé òjíṣẹ́ ńlá àwọn sàábẹ́ àgbẹ̀yìn tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tó làkalẹ̀ tí ìdẹ ọjọ́ òkẹyìn kọlọmbà àlékẹ́ ọlá kó ka kó gba ẹ̀mí ààrẹ bóyá nítorí pé ìrònú dé bóyó pàdánù ẹ̀mí àbí dúkìá àbí kódà ẹlòmí ẹni tó fẹ́fẹ́ lóhun ò mọ́ ní ó bá torí ilé ní ó parí a ṣàlàyé pé ìdájọ́ ẹnu ṣẹ̀rẹ́ ọlọ́ọ̀bà àlíkíọ́lá òun ni pé ìwọ ní nǹkan yìí torípọ́ ọlọ́ọ̀bà àlíkíọ́ ní pé wọ́la tẹ́kùtùrú àǹfúsẹ̀kún ìnàláhà o. ọba tó dá yín ọba yín ọba oníkẹ ọba láàánú tó sì nífẹ̀ẹ́ kó ṣàánú ọmọ a tún pé ìjẹ́ ìwọ̀ yìí kìí ṣe ìjẹ́ ìwọ̀ lásán ó wà lára àwọn ẹ̀ṣẹ̀ tá ní kàbáìr àwọn ẹ̀ṣẹ̀ kàbáìr làwọn ẹ̀ṣẹ̀ tó ẹ́ pé ó níyà tọ́lọ̀ọ̀bà tó bá ṣe yóò ní ayé ń bí ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ọ̀bà

ó sọ pé tó ohun ò nígbàgbọ́ náà lọ́wọ́ bá àdékè ọlábọ́ àbó ṣe tó yẹ pé nǹkan ìgbékùn islam tó bá ṣe léyìn nìkan láàdìl pẹ̀lú ẹ̀ á bá òkú ẹ̀ lò bí òkú ẹ̀ ti ṣe mùsùlùmí àwọn àwùjọ kan máa ń wà tí wọ́n sọ pé tó bá parẹ́ á ṣètùtù kan á ṣe nǹkan kan à ní sin eléyìí ó tako ṣẹlẹ̀ islam ẹni tó bá parẹ́ á sin bá ti ń sin àwọn èèyàn náà so tí ò bá ń ṣe kókó inú islam á a wé láṣọ funfun a sì sítẹ̀ àwọn mùsùlùmí bákan náà ni àwọn tí a mẹ́nubà ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ lélẹ̀ bákan náà a mẹ́nubà pé àwọn ìdí tí máa ń fà ní táwọn onímọ̀ ìlera health practitioners tí wọ́n fẹnu kò rí lórí ó tó bí nǹkan mẹ́fà àṣàlàyé ìrònú tí wọ́n pè depression aṣàrẹ ikú lè jẹ́ psychosis ẹni ní àwọn ọpọlọ ẹlòmí ògùn olóró bí ó mọ tí bí ó mú nkankan wọn ló ti débẹ̀ ẹlòmí kìí ṣe pé fẹ́ gbẹ̀mí ara ẹ̀ fẹ́ pẹ àwọn èèyàn pé tó mú ní problem báyìí ṣùgbọ́n ògùn tó lò àbí n tó ṣe kò rọrùn fún àti padà mọ́ tó ó wá kú nǹkan méjì tí a rí ààyè mẹ́nubà àwọn nǹkan méjì yìí aláà àwọn ń bẹ̀ ni pé àdìsọ́kàn ẹlòmíì ni ibi kò sí láìfi kíyàn pa rẹ̀ pàápàá jùlọ àwọn tí ó mọ́ ńlá dìsọ́kàn tó yẹ pé kìí ṣe àdìsọ́kàn ẹ̀sìn nípìlẹ̀ philosophical thoughts àwọn àdìsọ́kàn tí máa ń wá láti ta tó pọ̀lọpọ̀lọpọ̀ gbà a máa ba ẹ̀sìn ẹni jẹ́ lòríṣẹ́lá sàlọ́sàn fi ń ṣàlàyé fún wáyé pé a gbọ́dọ̀ fi ṣe sí wa a gbọ́dọ̀ fi ìwà wa àgbọ̀dọ̀ fi ìròrí wa àbáṣìsọ́kàn wa àgbọ̀dọ̀ fi jọ ẹni tó ẹgbẹ́ kìí ṣe mùsùlùmí nípìnlẹ̀ ó wá ń sọ fún abẹ́ ìwọ́n sọ́nà nàbí dáwò ó ní màá tẹ̀ṣà bàhàbì kọ́ọ́mí fọ̀wọ́mínú ẹni tó bá fi ìṣesí kan tó fi jọ àwọn kan òun ṣe kí ni yóò mọ̀ bẹ̀ ní ara wọn ni lára àwọn òròrí ní pé tílẹ̀ bá fún mọ́ ni àbí pé pé èèyàn ń ṣàìsàn tí wọ́n ti gbá àìsàn yìí ó súnmọ́ kéèyàn ti bẹ̀ kú kò sí láìkí kéèyàn gbà ẹ̀mí ara èèyàn so lédè òyìnbó wọ́n máa ń pẹ́lẹ̀ ní euthanasia kòtò èèyàn ní cancer ní sẹ́gbó mi ò tí ẹ̀rá ìmì ìfẹ́ jíyà rárá so ẹ̀pà mi láwọn ìlú òyìnbó láwọn ìlú kọ̀ọ̀kan ẹ̀tọ́ ni fíyàn láti òpétò mo fẹ́ gbẹ̀mí ara mi ìlú kan mo ti gbàgbé ẹ̀ nísìnyí wọ́n tó ṣe òfin ẹ̀gan fọ́mọdé pé tọ́mọdé sábàdé pé tó ń ṣàìsàn á àìsàn yìí à ní hóòpù fún mọ́ ó gbẹ̀mí ara ẹ̀ so òfin láwọn ọ̀bẹ̀ nàìjíríà ó dà pé àdámọ́ ọmọ àdámọ́ ọmọ ènìyàn nípìnlẹ̀ pé a sì ní àgbèǹdé àti ìró kan dáadáa pé tó kò sí báyìí sàn ṣe burú tó ó sì súnmọ́ kọ́lọ̀ọ̀bà lékẹ́ láṣẹ kí ni kò yé ẹni yìí so nínú medicine náà àwọn nǹkan yìí máa ń ṣẹlẹ̀ ẹni tó ní cancer nǹkan ó ń pè nǹkan ní spontaneous remission ẹni yìí ó ní cancer cancer yà kàn lọ fún rẹ̀ so wọ́n wọ́n spontaneous solution. so eh, àwọn ilé yìí gbà yí pé tí ìnira bá ti pọ̀ jù kò sí láìfí ìyẹn lè gba ẹ̀mí ààrẹ ilé orí ẹ̀ ò ìyẹn bó lóògùn ní tóun ti dì sínú ọkàn ní pé kò sí láìfí àwa ara ilẹ̀ ní ara wa kọlọmbà ní kí ọlọ́kó bó ṣàmì ẹlẹ́ẹ̀kẹfà ni pé ẹni yìí ṣe mistake eléyìí ò tẹ̀lé bẹ́ẹ̀ nídìí wàhálà ó ṣe mistake ni bóyá kò mọ̀ pé gàmálé wà nínú omi àbí kò mọ̀ pé tóun ó ṣe yóò pa òun àwọn ọ̀dọ́ máa ń kó sínú eléyìí fàpẹ̀rẹ̀ àwọn tí wọ́n ń lo tramadol àbí tí wọ́n ń lo àwọn oògùn yẹn ó ní dosage tí ara ọmọ èèyàn lè tó lè gbà so bóyá wá lò ju dosage yẹn lọ kó gbèrò pé òun fẹ́ parọ́ òun nípìnlẹ̀ ó gbèrò pé òun fẹ́ táwọn èèyàn rí níbi kíní òun fẹ́ rí adùn yẹn in tó lò ó ti kọjá tí ara ọmọ èèyàn lè ó lè handle so ó ṣe pé ó kù nìyẹn yí ẹ̀kan lọ́dún kan àwọn universities wà on strike àwọn ọmọ medicine lásù ọwá ọjọ́ ń ṣe competition láàrin wọn ẹni tó lè mú ọtí jù so gbogbo àwọn nǹkan náà ló níbi tí arọmọ èèyàn lè gba nǹkan ẹ̀dẹ́ ìkọ́nà àwọn boys yẹn medicine the medicine ló ń ṣe so ó mú ọtí ẹ̀dẹ́ bí pé ibi tó kú sí nìyẹn so lè àwọn lára àwọn mistake tí àwọn èèyàn máa ń ṣe so àwọn nǹkan mẹ́fà ta kàkalẹ̀ òun nílé tí máa fa kéèyàn decide pé tó in tó kù náà ọ̀rọ̀ òun òun ni kóun gba ẹ̀mí ara òun ọ̀nà owó wá ní islam fi àdírẹ́s àwọn nǹkan kí ni islam sọ nípa àwọn nǹkan yìí tó fi jẹ́ pé tó ẹni tọ́rọ islam ẹ báyé kò sí tó kàn pẹ̀lú kó ń fẹ́ gba ẹ̀mí ààrẹ aláwọ̀kọ́ bára kọ́ ṣàlàyé aláwọ̀kọ́ tó bá gbá ìsàn ní nǹkan yìí pé tó ẹni láwọn ọpọlọ ni nínú sẹ̀ríà islam ẹni tó bá gbé tó àwọn ọpọlọ ló sún débi in tó ṣe yìí tó fi gbẹ̀mí ààrẹ ọlọ́ọ̀bà lékelọ́ ní fìyà jẹ́ torí pé òfin ìpìlẹ̀ nínú islam ni pé gbogbo ẹni tí làákàyè ò bá sí láàrẹ lásìkò tó ń ṣe nǹkan yẹn kò wà láyébù lọ́dọ̀ ọlọ́run bá ní kí ọlákùnrin fi àjẹ́ so ọmọdé tí làákàyè ò tí ì pé àgbàlagbà tó yẹgbẹ́ tó ó ya rèrè òṣìṣẹ́ lámọ̀sán ṣàlàyé fún wa ó irúfẹ́ alùpàdán agbégègé pé àkàbúlẹ̀ sókè fáwọn èèyàn mẹ́ta wà ní náìm hátà yẹ sẹ́kì ẹn tó sùn kò lẹ́ṣẹ̀ àgbà tó bá tó jí wà ní mẹ́jìnún hátà yẹ sẹ́kì ẹni tó yàwé àgbà tó bá tó mọ́ tí tó ń ṣe nínú àwọn tàtàwọn àfà tí wọ́n ṣàlàyé fún wa wọ́n ń pè àwọn èèyàn kan ní ọkọ̀lá olùmọ̀jàní ọkọ̀lá alìmọ̀jàní ọkọ̀lá àwọn tí wọ́n ní làákàí alìmọ̀jàní láàrin àwọn òwe àwọn wọ̀nyí wèrè ni wọ́n ní pílẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀gbà kan ọ̀tẹ́ pé ìlàákà ìmá ń padà sí wọn lára so àfọwọ́ ṣẹlẹ̀ pé tó in tó bá ṣe kí nìdájọ́ ẹ̀ wọ́n rí pé tó in tó bá ṣe nígbà tó ní láàká ìnìkan láàfíyà jẹ́ ní lórí ṣùgbọ́n nígbà tí ò sí láàká ìlara ẹ̀yẹn gbogbo tó ṣe ọlọ́run bá àlékẹ́lá fi ojú fò ọlọ́run fojú fò yìí lọ́dọ̀ àwọn èèyàn tó bá bàjẹ́ àwọn fámílì ẹ̀ máa replace ẹ̀ o so tó wáyé pé tó tí ẹ bá tí wèrè bá ti ṣe pátí èèyàn ṣẹ́yà islam à ní fi àjẹwèrè yẹn kódà ní ìnàlẹ́gba àwọ̀wà ìfẹ́ gba nǹkan ẹ lọ́wọ́ ìbàdàn mẹ́ta ṣàtúnṣe ni ṣùgbọ́n àwọn tó jẹ́ fámìlì ìwèrè yẹn wọ́n wà responsible láti replace tí ó bàjẹ́ lábẹ́lẹ̀ iná ẹni tó bá mú ọtí torí pẹ́lú mi àwọn tí wọ́n máa ń ṣe hired killer àbí ó lè jẹ́ tó fẹ́ gba ẹ̀mí ara ẹ̀ náà wọ́n gbé táwọn fẹ́ ṣe yìí àwọn ò fojú láwọn ṣe ó wá mọtí àbómugbó tó fi ṣe ẹ̀ṣẹ̀ yẹn so irú eléyìí a ní fún ìdájọ́ pílà kẹrù sílá rẹ̀ òun ni ó jẹ ìyà yẹn torí pé ó mú nǹkan yẹn láti fi lè ṣe aburú yẹn ni eléyìí àkọ́kọ́ ẹni tó bá pé tó àìsàn ni ìlà kẹrù sílá tó fi pẹ̀mí ara rẹ̀ kò ní jà tí ó jẹ níwájú ọlọ́run bá àdékè ọlá ẹlẹ́ẹ̀kejì islam ṣàlàyé fún wa pé gbogbo àìsàn ló ní kíni ló ní ìwòsàn òjíṣẹ́ ńlá mọ́sánlásílẹ̀ onímọ̀ anzalọ́lọ́ ọ̀dáàn ọlọ́ọ̀bá ní kí ọlá kò sọ àìsàn kankalẹ̀ ìlàwà anzalọ́ ma'audawa àfikọ́ ẹ pé yóò sọ ìwòsàn yóò sọ kalẹ̀ nínú ẹgbà ọ̀rọ̀ kan o ní alima human alim o jẹ̀hílà human jẹ̀hí ẹn tó mọ̀ mọ̀ ẹn tí ó mọ̀ ní ṣe ni ò mọ̀ àrùn ọpọlọ náà èèyàn máa lọ ẹn tó bá ń gbọ́ nǹkan ní etí tí ohun kan sọ pé parẹ́ tó nǹkan sọ pé ṣe báyìí èèyàn máa lọ sọ́spítù hospital yẹn lọ yìí ó lè jẹ́ ó lè tí wọ́n fún yóò lè má ju tablet lọ tàbí solve problem ẹlòmí wọn gbé báàgì alọ́sọ́dọ̀ àwọn àfáà tí wọ́n máa pọ̀rọ̀ tán pàrọ̀ tán wá jẹ́ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí gbogbo nǹkan ló níbi tí a ti lò wọ́n àwọn problem wà tó pé a consult àwọn àfáà àwọn problem wà tó pé èyí wá ìwòsàn so mo sọ ọ̀rọ̀ kan ní last week ẹ̀tẹ́ nìkan pẹ̀lú sákè síkítò mo ní ògùn èèyàn dúdú <laughs> so ògùn èèyàn dúdú ẹni ògbèrò pé kí àwọn kọfà àbí kí àwọn fẹ́ bọ́ ọ so but yorùbá ń dáwọn ògùn náà tí wọ́n ń lò ní pilẹ̀ tó pẹ́tò ewé àti egbò ni problem ta ní yí pé kò sáàlà láàrin ògùn ewé àti egbò àti tí wọ́n mẹ́bọ̀ mọ́ problem ta ní ni láàfin ní advice anybody kó lọ patronize àwọn lẹ́kùlẹ́jà so bọ̀ tó wẹ́ pé nǹkan tí wọ́n nǹkan gbé kalẹ̀ yóò dá wa lójú pé tó nǹkan ewé àti egbò nìkan ni wọ́n ní ká lọ sí nǹkan tí ò yé wọ̀ sí láìfí nínú sẹ̀ríà ọlọ́ọ̀bá àdìkíọ́lá so point number two ni pé èèyàn máa ń wáwó sàn fún tó bá ń ṣe òun ó tún wá súnmọ́ ń gbà mí so kúrẹ́ ilé ìmú bèrè lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe àwọn ọrùn ọlọ́pọ̀lẹ̀ consultant psychiatrist pé ẹni yìí ó ní problem báyìí báyìí kí lẹ́rí sí so tó gbé dé máa ń tẹ̀síwájú òkè nǹkan ìyẹn já ọkọ̀ òwò náà pé ṣáìsàn ara ni tó bá ti sọ pé tó nǹkan yìí àwọn ò solution sí ẹnbọ̀ òkè eléyìí in tá ṣe ni pé a ṣe rúkí àfẹ́ a kà àwọn àyà quran tí islam ń kọ́ wa pé wọ́n lé àjẹ̀nú kò ní ààrẹ so àwọn náà máa sọ pé ń gbà mí ogun tó dáa ju àwọn òfin yàn pé tó òun ṣe nǹkan bá ṣe nǹkan bá ṣe tó gba ogun yìí pé ṣùgbọ́n ń gbà mí ogun tẹ́ fún yìí ó ní the best drug in the market ṣùgbọ́n ohun tó ń gbọ́ yẹn kò ní kú ń bẹ̀ tó yẹn yóò wá àwọn afá tí wọ́n máa ń ṣe rúkíà tí wọ́n ṣe rúkíà fún irú ẹni ni kọ́lọ̀mbà àdíkíọ́lá àìsàn tí ó gbógun kó máa fi ṣe wà èyí tó wá ní ṣe pẹ̀lú ìbànújẹ́ tẹ́kùn ìpìlẹ̀ pọ́lá àwọn kan yìí pé mo ní business business mi dàrú mo ní mo fẹ́yàwó lóhun fẹ́ mi máa ti bẹ́ẹ̀ lọ eléyìí àwọn tí islam là kalẹ̀ téèyàn fi ń kojú ẹ̀ òun ní àkọ́kọ́ kò síbi tí nínú ẹ̀sìn islam kò sí àgàbàǹgẹ̀rẹ̀ ìtọ́nà ọba àdékìlá tọrọ lọ́wọ́ wa ó sọ fún wa in tá bá pàdé ní ayé ó sọ fún wa pé a dáyín sí ilé ayé yìí kẹwà ṣe jọsìn àwa dáyín sí ilé ayé kẹwà gbélé ayé lọ gbére o ilé ayé tá a fi ń sí ìkẹkọ̀ọ́ ló bẹ̀ fásitì kan ní gbogbo ń tẹ́ ẹ bá ní ó jọmọ ó jẹ́ dúkìá ó jẹ́ mi gbogbo ń tẹ́ bá ní fúngbà díẹ̀ ni o tí a bá kú fún yàn tọwọ́ sọ wọ́n lọ́bí pé èyàn kan báyìí kú fún wá ní pé lọ sọ fún pé lè láàyè máa ákàzàwà وكل شيء عنده بمقدار فليصبر وليحتسب صلى الله عليه وسلم tí ọba kú fún ni a ní ẹlọ sọ fún líláhì ma áfàdà wà máa àtọ̀ àti tó lọ fún ẹ àti tó gbà òwúlò ní so ọmọ èèyàn tó kú àbí bàbá èèyàn tó kú àbí ìyàwó èèyàn tó kú àbọ́kọ èèyàn tó kú tí ọmọ torí ẹ̀pa rẹ̀ àtijọ́ ọmọ ìpẹ́tọ́ ẹni ẹ ìkọ́nà àwọn ìyàwó wa ọ̀sàábé ó sọ bẹ́ẹ̀ fún lọ́jọ́ náà lọ́rùn ọmọ kan tó kù lọ́wọ́ tí bàbá tí sàábé ṣẹ̀ṣẹ̀ bí nù ọmọ ẹ̀ wá ń ṣàìsàn tó bá yẹn jáde lọ ìgbà tó máa fi padà dé ọmọ yẹn ti kú ó wá dé obìnrin sọ fáwọn pé ẹ má sọ fún o ó jẹun ó ṣe gbogbo ẹ̀ obìnrin wá gbé lọ́wọ́ ọkọ̀ rí pé tí ẹ̀ bá fún yín nǹkan tó wá gba nǹkan yẹn padà ṣe máa bínú sí ni òní àbọ̀ ṣe máa bí wọ́n sí òun kọ́lọ̀ òun ní nǹkan ẹ̀nà ń tó fún òun ó bá padà níbẹ̀ ṣé bẹ́ẹ̀ ni ibi bẹ́ẹ̀ ni tó ọmọ tọ́lọ̀ fún wa ó ti gbà á lèláhì ma ákàdá wà ma àtọ̀ wà kúrù ṣe ìndà òbí ní kìdára gbogbo tó bá ṣẹlẹ̀ sẹ́dà lórí ilẹ̀ ayé ó nígbè lékè ìjọ téèyàn bá jẹ oúnjẹ tọ́lọ̀ ń bà lékè láti kádàrà pé ó jẹun gbẹ̀yìn kò ní fi mi sẹ́nu mọ́ so ẹlòmí ẹlòmí tó sáré káàkiri pé tó àfẹ́kóṣìtawá àfẹ́kóṣìtawá àfẹ́kóṣìtawá èyàn ò lè ná kọjá ń tọ́lọ́ ọba lékè láti pègbò péyàn ò nìyàn lórí ayé wọ́n kò máa sọ ma ní pé máa jókòó sí ilé sínú ilé kan àwọn ìpètò ó ti sọ fún wa pé ń tá jẹ ilé ayé àkàkọ́ jókòó sí ilé hmm, ìyẹn ó ṣiṣẹ́ ṣùgbọ́n gbóṣẹ́ tó bá ṣe yẹn ń tọ́lọ́ ọba lékè láti sọ pé ni àbí tó ṣe gbogbo tó in tó rí yẹn ọlọ́run bá láti ní yóò rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà kó má jáyìn ṣùgbọ́n ọ̀nà tó ń wá gbà yóò wá gbẹ́ṣẹ̀ lórí tọ́lọ́run bá àdékẹ́ láti pèpù pé yóò rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ so wọ̀kúlù ṣe ináhù mímíkdá wọlé yẹ́sìbìrì wọlé ẹsọ mú bó ṣe sùúrù o kó sì máa ro kan bá ọlá yóò sàn lẹ́sàn sùúrù so àwọn nǹkan yìí ó tó kìí ṣe pé èyàn ní banújẹ́ o but èyàn ní banújẹ́ débi pé yóò wà di pé èyàn fẹ́ gbàgbé èyàn fẹ́ gbẹ̀mí ara ẹni ànábìsọ tó lábí òun náà máa banújẹ́ ìgbà tí ibrahim kú omi jáde lójú ànábìsọ lọ́sẹ̀lá àwọn èèyàn ó tó wáyé àwọn èèyàn lẹ́nu wípé wà á ń tẹ̀yà rọ̀sùlá èyí náà máa ń sọ fún wọn pé èyí tẹ́ rí yìí àánú ọlọ́ọ̀bà àdékẹ́ ọlá so ìyá máa banújẹ́ ṣùgbọ́n yìí ò ní kọjá àlà pé gbogbo ń tá sọ àníṣan tí ó bọ́nà ọba àdékẹ́ọlá àníṣan tí ó bí nínú kọ́nà ọba àdékẹ́ọlá fún wa ní àgbọ́yé ẹ̀sìn eléyìí làkọ́kọ́ kéèyàn mọ sọ fáwọn èèyàn pé tó ò ní níṣòro mọ́ ò ní ṣe kíná irú ọ̀là ń pa fáwọn èèyàn bó dẹ̀ pé tó ọ̀pọ̀lọpọ̀ ọgbà tẹ́ bá sọ ni kò ní táwọn èèyàn lọ́rùn wọ́n ó sì fẹ́ kí wọ́n gbọ́ lọ́wọ́ ẹnìkan pé tó ẹbọ kan wà tó ṣe ẹ̀kíní kan wà tó ṣe tí ó mú nǹkan ikú irọ́ ni ọlọ́ọ̀bá àdíyà sọ fún wọn ní pé wàlá nàbùlù wà nákùn bí ṣe ìmìnà lọ́fọ́fì wà jù ọ́ wà nákùsí nà àmúwálì wà láàrín fòsí wà famarot wà bá ṣe rí sọ́bìnrin alladina idha asabat um musibatan qalu inna lillahi wa inna ilayhi raji'un wa inna ilayhi raji'un eja elomo adan yin wo pẹ̀lú oríṣiríṣi nǹkan mẹ́lùkóòfù ọjọ́ inú payà àtẹ́bí adan yin wo pẹ̀lú àdínkù nú ẹ̀mínú dúkìá àti gbóntẹ́ ẹni wọ̀bá ṣírí sọ́bìrì àwọn tó bá ṣe sùúrù ẹ̀fún wọn ní ròdùnú alẹ́dínà ìdá asọ̀bọ́t ọmọ musíbà tún kọlù àwọn tó gbé tí musíbà bá dé yánú ẹ̀mí yánú dúkìá in tí wọ́n sọ ní pé tó nǹkan yìí iná lèláhí wa iná ilé yìí rọ̀jì òun kọlọ̀n bàlẹ́ kàwà kún ara wọn àìmágbá àgbọ́yà àwọn nǹkan yìí ni ó máa sún ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn tí wọ́n máa ń gbẹ̀mí ara wọn yìí tó bá bèèrè lọ́wọ́ wọn táwọn psychiatrist bá bèèrè lọ pé kí ló tún kù tá ṣe bàbá sì kú kò sẹ́ni tí ó ṣàfẹ́kù wa tàbá if i die nobody misses me kò sẹ́ni tó ṣàfẹ́kù wa ọba tó dá yóò ṣàfẹ́kù ẹ̀ olóbi sọ pé ọ̀ràn ògbòrò gbẹ̀mí ààrẹ ọba tó dáyìn yóò ṣàfẹ́kù ẹ̀ pé tó orí ilẹ̀ tó wà yìí a nífẹ̀ẹ́ la fi ẹ́ síbẹ̀ so lábàlẹ́ lẹ́nà tí ó ràn lọ́wọ́ ìgbọ́n tá a pè ní kádàrá ìgbọ́yé a máa ràn lọ́wọ́ òṣìṣẹ́ lámọ́sọ́mọ́ sọ pé in tí ó ìtọ́lọ̀mbà ní kí a ti pé yóò bá yóò bá náà ní kò sí fífẹ́ ṣe in tó bá ní pé ọwọ́ ò ní tó ọwọ́ ò ní tó náà ní kò sí fífẹ́ ṣe rufi atilakalam or rufi atilakilam wà jẹ́ fẹ́tì gègé ti gbé gègé sókè tí a sì ti gbẹ ẹni pé in tẹ́yìn ó dà in tẹ́yìn ó jẹ́ bẹ́yìn ó ti rìn rẹ̀ lórí ilẹ̀ ayé ń bí gbogbo ẹ̀rọ lọ́nba Ọlọ́ àti tóbi lágbára. الحمد لله والصلاة والسلام على من لم نبي بعده Muhammad Abdullah Salawatu Rabbina Wassalamu Ali. In our last khutbah last week, we discussed suicide, especially with the spike in the rate of people killing themselves. And then we said that as far as Islam is concerned, it is haram. It is not permissible for one to kill himself. Secondly, we said it's being haram, it's a, it's a major sin for one to kill himself. It's a sin that Allah uh, threatens the individual who kills himself with a long time in hellfire. Establishing also that the Messenger of Allah وسلم, would refuse to pray over somebody who kills himself. But at the same time, it does not make the person who kills himself a non Muslim. unless the person commits an act that takes him away from Islam in the process. And we identified some factors that would make the individual decide to kill himself or herself, as the case may be. Depression, psychosis, impulse, impulse usually governed by drugs, Uh, those who believe that they just want to get attention. The remaining two that we did not mention was that it is a philosophical worldview. There are people who believe that when suffering gets to a point, you are allowed to kill yourself. So you find in the US or in the European countries this drive to make killing oneself permissible, especially when you have terminal illnesses like end stage, end stage cancer, end stage HIV AIDS So the individual decided, well, let me, let me just kill myself. I cannot bear this suffering again. So it is because of this worldview that prompts some of these people to kill themselves. And then the last one is that the person actually made a mistake. He didn't or she didn't intend to kill himself or herself, as the case may be. Um, He didn't, he didn't intend to kill himself or whatever the case may be. He took a drug and he became an overdose and he killed and, and, and the person died. So these are the last two that I mentioned. So what does Islam, how does Islam prevent an individual killing himself or herself? So I said number one, if it's an illness, whether it's if it's a mental illness, the Sharia says you should seek for cures. The Messenger of Allah said there is no illness except that Allah SWT has also created his cure. So seek for cures. So you go to a psychiatric institution, and we have them around. Some of the problems we have will not take more than the tablets. Some of them will have to manage them and live with those drugs. Some of them they may go totally away. So, secondly, I mentioned to you about local medicine. So, we also have traditional medicine that are effective. The only problem we have is that oftentimes our traditional medicine is mixed up with shirk and kufr if we could understand what went into the traditional medicine, not more than uh, herbs and uh, other things, it is allowed also for us to, to take those things. And also, at times you have doctors, psychiatric doctors, giving the best drug to individual. This one, I was told by a consultant psychiatrist when I was asking him questions about issues like this. He said, You give the best drugs to people, and this person continues hearing voices. In that instance, it means that orthodox medicine will not be able to cater for this person's need. So we then call on people who do rukia, Islamic exorcism, where we read verses of the Quran on this individual to, to, to, to cure this person. And oftentimes it works. We have people who also specialize in this, uh, in this uh, regard. So this is one of the ways Islam looks at it. You seek for cures. Secondly, the Islamic belief gives you a very proper worldview. Some people believe that, look, The world is made for you to enjoy. That you you are not made to have any problem in this world. This is a belief system that is not only alien to Islam, it is also alien to even Christianity. You find often times that this belief is found in a, what we call a, uh, uh I've forgotten the name they give to it. Uh, This um, new churches that will only tell you about how successful success gospels will tell you that once you believe in jesus christ you don't have any problem again this belief in itself is alien i'm not saying alien islam does not preach it it is also alien to christianity because of course jesus christ lived his life as somebody who had nothing as far as islam is concerned islam makes it very clear to you that this world is not a world of enjoyment that you should not assume that the mere fact of your professing faith in Allah and His Messenger gives you protection from the ups and downs of this world. Allah says, Wa وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ wa وَالْجُوعِ Surah Al-Baqarah said, Wa وَلَنَبْلُوَنَّكُمْ We will definitely, emphatically, we will test you with fear, with hunger. We will test you with loss of life and property. Allah says, those who are successful are those who are patient. وَبَشِّرِ الصَّابِرِينَ Those who, when calamity comes, they say, Inna lillahi wa inna ilayhi raji'un. When calamity strikes people, when they lose life, when the Prophet wants to greet them, when he wants to sympathize with them, what he tells them, he will tell people, go to him and tell him, Lillahi ma akhada wa ma a'ta. Tell him that the life he lost, Allah is the one that owns it. is the one that owns what he gives to us and is the one that owns what he collected from us. This was demonstrated by a woman in Medina in those days who lost her child. The husband had gone out in the morning and then the boy was sick in the morning. When the husband came back, the child was already there. So the woman told her neighbors, Don't tell my husband when he comes back. So the husband ate, did everything, and then the woman said, If somebody gave you something, and that person decided to collect that thing from you, how would you feel? He said, I will not feel anything. He's the owner of what he collected. And the woman said, Allah has taken the boy he gave to us. So that's the way Islam works. The Prophet will tell you, tell them, لِلَّهِ مَا أَخَذَ وَمَا أَعْطَى Allah is the one that owns what he has given and what he has taken. وَكُلُّ شَيْءٍ إِنَّهُ بِمِقْدَارٍ Everything that happens to you on earth is not beyond the knowledge of Allah subhanahu wa ta'ala. So believe in Qadr, that whatever happens to us, whether good or bad, Allah has known this has written it down. So do not assume that your loss is something special. وَكُلُّ شَيْءٍ لَهُ بِمِقْدَارٍ وَلْيَصْبِرْ وَلْيَحْتَسِبْ Let this person be patient and then let him have faith or she have faith that Allah SWT will reward him for his patience. This is, this is the Islamic worldview. It doesn't tell you that just believe in Islam and then everything is smooth for you. No. There will be this world, ad-dunya, darul bala. This world is a world of tests. It is the year after that would have enjoyment or to me Allah subhanahu wa ta'ala make us one of those who will be one of the inhabitants of the hellfire. So also is the belief in qadr. It has been mentioned in the hadith I talked about. The belief that look, everything that happens to you, Allah is aware. What you miss, Allah said you will miss it. What you get, Allah said you will get it. So when you have this belief in your in your somebody was mentioning this, a, a white man, he said the Arabs have a very strong shock absorber. So when something happens, they'll just look at you and say, Kisma. Kisma means what? Your portion. That's your portion. And you go ahead with your life. So, because Allah's mortal has destined that would happen. You also see this in outside communities. So, if you see the way a Yoruba person reacts when he loses, uh, doctors will talk about this. The Yoruba person lose something, the doctor comes out and says that um, this person has died. First thing that, ah, and they start rolling on the floor and things like that. For houses, majorly, When you say that this person has died, they will look at you, in Inna lillahi wa inna ilaihi and turn back. So some of us who are Yorubas look at them and say, yeah. So an announcer person may lose so much today and open his shop tomorrow. Say, ah, why is he heartless? He's not heartless. He knows that what Allah has given, Allah has taken. You cannot feel more for him. He's the person that lost somebody. So you can't feel more for the person that died than the person who is the other person. So when this belief is ingrained in an individual, so I read the story, they were in a, a plane and then there was turbulence the plane was shaking and then a student ran to his teacher and said ah ustaz please pray for us and the teacher looked at him and said keep quiet if we will die here prayer will not save us so you you come to understand that believing qadar means that you will be able to give all your affairs to allah subhanahu wa ta'ala suicide does not become an option may allah give us a sound understanding of, of the religion you know what is that called qadar اللهم لا تدع لنا ذنبا لك غفرته ولا هما الا فرج ولا دينا الا قضيت ولا حاجه من حوائجنا ولا اخره الا قضيتها يا رحمة الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي ذنب النار اللهم انصر الإسلام والمسلمين وأذل الكفر والكافرين وأذل الشرك والمشركين إنك ولي ذلك والقادر عليه Um, our program holds on the 27th of uh, January. Uh, it is something related to what we discussed. It is mental health between medicine and spirituality. Uh, we would share the flyers if it will be sufficient. Uh, we are bringing a consultant psychiatrist going to be here at 11 o'clock, inshallah. May Allah make it easy for us.